الحمد لله الذي يحيي ويميت والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó dá gbogbo wa ó ti wá wá sílé ayé ọba yìí náà ni ó tún wá máa mú wa kúrò nílé ayé yìí lọ́kọ̀ọ̀kan bá fẹ́ àbákọ̀ bó ṣe tì wálé ayé ni ó tún tì jáde ń bẹ̀ nígbà bá tó ọba tó wá dá ìsẹ̀mí tá a fi ń sìn ọ̀dá ikú kọ́ máa jẹ́ ìdẹ́rùbà tá a fi máa gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tá a fi yí padà ó ká dúpẹ́ fọ́lọ́run ọba náà ẹlòmíì ọba ti yí padà bí ìbá jẹ́ pé ẹnìkan tó kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́lọ́run fi tún àti sẹ́mi wa àti kú wa gbogbo ẹ̀ ọpẹ́ ní fọ́lọ́run ọba lérí ẹ̀ ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa sallam kó bá wọn ara lè ràtà àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ inna khayral kalami kalamullah ẹjẹ́ alọ́ lè dì í mú gbogbo òjòkó tẹ́yìn bá ń jòkó tó bá jẹ́ pé alukur'ani ni wọ́n bá ń tún bẹ̀ ọlọ́run sọ anabi ń sọ ni wọ́n bá ń sọ ń bẹ̀ kò sí jòkó tó tún dáa tó mọ́ wa khayral hadi hadiyu nabiyyi muhammad sallallahu alayhi wa èyí tó dáa jù nínú ojú ọ̀nà tẹ́yìn máa ń tọ̀ tí gbogbo ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ọ̀fẹ́ kó ma ọ̀fẹ́ ṣèyàwó òkú kú fún ọ èyí tó dáa ni kọ́ ma béèrè pé bóòlù ànábì ṣe máa ń ṣe nígbà tó kú kú fún ànábì òkú sáku lásìkò ànábì náà àwọn èèyàn sáku bóòlù ànábì ṣe ṣe ń gbà bá ànábì ṣe ṣe ń gbà yẹn ni kò lè béèrè bẹ́ẹ̀ náà ni kò máa ṣe gbogbo ayé ọba ní wọn ọba sọ pé ọ̀tọ̀ ní táwọn ó ṣe súnà náà ló lórí jù lèyìn òfin ní kò wàhálà ẹ wàá rí èyí tó burú nínú ìta àmọ́ ń ṣe ilé ayé wọ̀ṣọ́gọ̀lù umori mọ́ọ́dà tààtùhà òun náà làwọn táwọn èèyàn bá dálẹ̀ táwọn èèyàn dálẹ̀ fúnra wọn ìtọ́mọ̀ èèyàn bá sì dálẹ̀ wàhálà ní ma ń sábà gbẹ̀yìn rẹ̀ ìtìjú ní ma ń gbẹ̀yìn ẹ̀ gbèsè ní ma ń gbẹ̀yìn ẹ̀ gbogbo tí wọ́n bá dálẹ̀ lábala òkú ṣíṣe ó ní bá wọn sì kán bẹ̀ níbo ti jẹ́ pé ànábì kò fi ilẹ̀ níta bá wá pè lẹ́sìn tá ànábì ò sì lọ́wọ́ ń bẹ̀ òní wọ́n pè ní bídíà bídíà yìí òun ni wọ́n ń pè ní anù kọ́lọ́mọdé asọ̀nù gbogbo àwọn tí wọ́n ti wà lóko anù kọ́lọ́mọsábà mú wọn jáde ńbẹ̀ mo kí gbogbo ara ìlérò pátá bẹ̀rẹ̀ lérí ọba wa èdèrí bàbá wa imam èkari gbogbo àwọn àlùfáà tààjọ wà níjòkó àbáwọn tí wọ́n ń bẹ ńlé àti gbogbo àwa níjòkó lọ́kùnrin lóbìnrin kọlọmọsá wọlé àánú ẹ̀ ìjòkó yìí kọlọmọsá fi sínú sẹ́ẹ̀rì táàbà lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ lè kíyàmà ọlá agbára ọlọ́run ọba wa. ètò wọn ní kágbéyẹ̀wò lẹ́ni òun náà ni bímà yantafi'u al-mayyitu bímà yantafi'u al-mayyitu al-amwatu fi al-islam àwọn òkú tí wọ́n bá ti jáde láyé tí wọ́n ti lọ sí ọ̀dọ̀ ọlọ́ àwọn nǹkan wo la lè máa ṣe fún wọn àbí táwọn náà lè fọwọ́ ara wọn ṣe kalẹ̀ kan tó kù láyé tó lè máa ṣàǹfààní fún wọn nígbà tí wọn ò lè ṣiṣẹ́ mọ́ bẹ́yàn bá ṣiṣẹ́ mọ́ lọ́dọ̀ ìjọba ìjọba ó máa ní àwọn owó kan àtàwọn ẹ̀tọ́ kan sẹ́rí ẹ̀tọ́ tí wọ́n ń fún yàn yẹn èèyàn fúnra yẹn náà ló ṣiṣẹ́ yẹn o torí pé ẹni tí ó bá sí níbi iṣẹ́ yẹn wọn ò ní fóun bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tá a bá kù lé ayé tá a wà nínú sàárè nínú òkùnkùn tá a wà lábẹ́ yẹ̀pẹ̀ tá a wà nínú yẹ̀pẹ̀ tá a wà lọ́wọ́ ọlọ́run àwọn nǹkan wọn ni a lè máa jàǹfààní ẹ̀ àṣìṣe láyé mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ìdánilẹ́kọ̀ọ́ yìí ní tó jẹ́ àmú òun náà ni pé nítorí ara wa sẹ́rí wà síta fẹ́ ṣe lẹ́ni àwa gan tá a dùkúlẹ̀ lákọ́kọ́ fẹ́ ṣàǹfààní ń bẹ̀ bó o láṣẹ ṣiṣẹ́ kalẹ̀ tí ládàá rẹ̀ wọ́n máa bá wa nínú sàárè nígbà tá a bá ṣe láyé mọ́ a máa wá wà nínú sàárè lẹ́ni tí ń gba ládàá bígbà wà nílé ayé tá a ń ṣiṣẹ́ lẹ́yìn náà àǹfààní kejì ni pé bọ́lọ̀ ń bá ní káwọn òbí wa kí wọ́n ṣíwájú wa kí làwọn dáadáa tá a lè máa ṣe sáwọn òbí wa tí ó tẹ́ wọn lọ́rùn tí ó yọ wọn kò nú ìyà tí ó sì kú ní ìsinmi fún wọn torí pé ojú kálukú ti fọ́lé ní àmọ́ntàṣe mọ́ ìsìláàmù sì ti lànà kalẹ̀ ànábì ti lànà kalẹ̀ ipe tẹ́ bá bímọ báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ tẹ́ bá fẹ́ fẹ́yàwó báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ tó kù bá kú báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ sori bá ànábì ṣe máa ń ṣeun níta ànábì máa ń ṣeun àti níta ànábì ní ká máa ṣe fókù pé yọọ máa yọ ọ kù nínú yà àbí yọọ máa ṣàlékún dẹ̀ra rẹ̀ níta fẹ́ gbé sọ nírọ̀lẹ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa alimọ́tù hatmun láàmà faramini èyí tá a ní sanra wa tí ò sẹ́tàn bẹ́ẹ̀ òun náà ni pé ikú ọlọ́run ṣe ní dandan fún gbogbo tí ń sẹ̀mí àwọn nǹkan ò sí lẹ́ni mọ́ àdúgbò tá a wà yìí náà wọ́n wà lánàá sẹ́rí lọ́la tọ́jẹ́pọ̀ ọ̀la tọ́jẹ́pọ̀ lọ́nìkan lọ́mọ àsìkò ọ̀la yẹn àwa yìí náà ti ní sílẹ̀ rilẹ̀ mọ́ àwọn míì ni wọ́n tún kù ṣe ara àwọn tó kù yẹn náà àwọn náà padà tún kú ẹnìkan tí ó ṣẹ́kù tí ò ní kú náà ní Allah ọlọ́run bá sì làámọ́lẹ̀ nínú Kùránì bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní innaka mayitun wa innahum mayitun ọlọ́run rẹ̀ Muhammad má jẹ́ àwọn kèfèrí ọdẹ́rù bàwọ́ ipa àwọn pa ọ ọ padà kú mọ̀jẹ̀rù kú ọba àwọn náà tán láwọn pa ọ àwọn náà padà kú àti wọ́n àtàwọn òkú gbogbo yín ibi ọlọ́run ti finalize pé gbogbo ti ń mí ni ò ní padà mímọ́ ọlọ́run tó ń sọnù àyà mi ọlọ́run bá ní ayinama tẹ̀kúnù ọlọ́run ní gbogbo bí ọba òkè sásí yóò déré kọ́mọlẹ́máwó ikú ọ̀wà báyìí ń ẹ má dà wọn ibi ọ̀sá sí náà ni ó ti wá bá wọn básìkò bá ti tó. walau kuntum fi burujin mushayyada ọlọ́run ọba ní ẹ̀ bá a kó sínú kùsùrù muhassana ilé ńlá kan tẹ́ fi àwọn irin òkúta mushayyada tẹ́ wá fi rọ kiri ká ara yín torí kí ikú ọmọ bá wọlé òkúta lẹ́fíṣe wíńdò irin lẹ́fíṣe lẹ́kùn òkúta lẹ́fíṣe sílì ọlọ́run bá ní ibi tẹ́ ẹlẹ́lẹ́ sásì mi ọlọ́run bá ní ẹ̀bá wà ń bẹ̀ ikú ò nídìí kọ́kọ́rọ́ kó tó wọlé kò sì nídìí kó sílẹ̀kùn kó tó wọlé yóò wá báyìí ń bẹ̀. kul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní ikú tẹ̀ ń sá fún yẹn ẹ òun fúnra ara yìí ní wàá ba ayé básìkò bá ti tó o sì ní kó lé ayé àfẹkásìkò rẹ tó lọ́lẹ̀ ìgbà yẹn gbọ́ bọ́ bá sì kú ọlọ́run lọ́pàá ọ òsèni tí máa ń pa àyà àlùmọ́hì ẹni tí oníkàbà sẹ̀mí òun náà ní alimọ̀mẹ́tù orúkọ ní kò sẹ́ni tó lè bọ́lọ̀ jẹ lọ́wọ́ fi ní jẹ́ kí gbàgbọ́ rẹ̀ ọ̀dà rú pé wọ́n pa wọ́n pa ọ́ ẹni tí ó pa ọ́ lẹ́ni tó dá ọ ẹni tí ọ̀dà ò lè pa ọ́ tọ́ bá fẹ́kẹ́ ta ló máa bẹ̀ ẹni tó da ọ náà ní kọ́ máa bẹ̀ tó bá ti ń bẹ̀ yóò fún ọlẹ́mìí gúngùn torí ó ní kẹ bá pè mí mi ọ̀dà yín lọ ọlọ́run tó sọnù àyà mi àyà ti máa ń pa ní lẹ́kún tí máa ń gbomi lójọ́ yẹn ọlọ́run bá ní walaqad alimna al-mustaqdimina minkum ọlọ́run ní àwọn tí ó sì wájú nínú yín àwọn ọlọ́run mà walaqad alimna al-mustakhirin a sì mọ yóò sì gbé gbogbo ọmọ rẹ̀ sí kó tó jáde láyé ọlọ́ọ̀ni bá ṣe tó ni pé ọmọ ní ọmọ ní ọ̀kọ́kọ́ lọ bàbá ní ọgbẹ̀yìn ìyá ní ọgbẹ̀yìn nígbà míì ìyàwó agbẹ̀yìn wọn ní sopó nígbà míì ọkọ agbẹ̀yìn wọn ní dárò ìyàwó rẹ̀ nígbà míì ọmọ lè ṣáájú bàbá nígbà míì àbúrò ó lè ṣáájú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n lè ṣáájú àbúrò ẹ má máa tì nǹkan kan sọ́dọ̀ ayé má tẹ̀ bá fẹ́ kọ́ lọ́hùn bínú sí yín ẹ sáà ní inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ló ní wá o ọ̀dọ̀ rẹ̀ náà lásìkíní ìlà padà sí ìjọ tẹ̀yìn ó kú ilé ayé ọlọ́run ní máa ń sọ ìjọ tẹ̀yìn dáyé ọlọ́run bá nìkan lọ́mọ ìjọ tẹ̀yìn ó kú ọlọ́run nìkan lọ́mọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wa ma ba'da al-mawti as'abu min al-mawti wa ashaddu ní ti ń bẹ lẹ́yìn ikú gan ọba ni lẹ́rù ju lọ sẹ́ẹ̀rí ikú bó bá ti dé wọ́n fẹ́ sòyàn dèrò sáré sẹ́wárí sáré táwí tá a máa ń gbẹ̀yìn kò sáwádà ń bẹ̀ imma an yakuna rawdatan min riyadil janna aw hufratan min hufarin nar inú kọ́ jẹ́ àdìjánà fún àwọn kan tí wọ́n máa gbádùn àbàtà àdìjánà wọ́n máa gbádùn bí àsìkò tọ́lọ́wọ́n bá aláàbá kọ páyọ́ parí ọlọ́mọsàfà wa náà sínú àwọn tí wọ́n máa gbádùn bẹ́ẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ìwà bẹ́ẹ̀ ọlọ́mọsàjà lè ṣe àbíkọ́ jẹ́ ọ̀gbun ná fún àwọn nǹkan tí wọ́n máa dààmú títí táyé ìparẹ́ nítorí àwọn àmọ̀ táyé ọ̀parẹ́ jàmbá wọ́n wá ní tí èèyàn bá ti bẹ̀rẹ̀ gbádùn nínú sàárì wọ́n ní onítọ̀hún yóò máa gbádùn táyé ìparẹ́ tọ́lọ́hún bá wá gbé wa dìde ìgbádùn tó gbádùn sàárì yóò wá kéré sí yìí tí ó máa gbádùn àlùjánnà tọ́ba wá jẹ́ pé ẹbọ lòun ṣekú ògùn ló ṣekú òòṣà ló ṣekú kò sí Islam tó fi jáde láyé ọwọ́ àwọ̀bẹ̀ ìwọ̀n ń dààmú ń bẹ̀ yóò wá dààmú dààmú tá yóò fi parẹ wọn ní tá a bá wá gbé dìde á sì jù sínú iná ìdààmú tó dààmú nu sàárè yìí yóò wá kéré séyìí tí yóò máa ferí tí yóò máa fara kín tí ó sì máa fara kàn nígbà tí a bá tún jù sínú gbére a jẹ́ pé bẹ́ẹ̀ bá ti wọ sàárè òun ni ó dì tábì ibi téèyàn lọ sórí tó ń ṣe ń ayé tí kú ká mọ́ lọ́wọ́ ni ó dì tábì nínú ọlọ́ ẹ̀ bá ń bóun ni mi ò rí wọ́n ní iṣẹ́ tó ń ṣe yìí lọ́wọ́lọ́wọ́ yìí tó ń ṣe lérí ilẹ̀ ayé yìí ó náà ní ó dìtà mí bó lọ́dọ̀ ló ṣe nínú sáré ọlọ́mọṣẹ́ ìsànú wa jẹba. al-ma'lum èyí tí ọ̀pá mọ́fẹ́ni kọ̀ọ̀kan wa òun náà ni pé idha mata ibnu adam la yastati' an yataqarraba ila Allah bi shay' min al-ibadat wal bá ti dákẹ́ tó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ mùsùlùmí la fẹ́ sọ lẹ́ni mùsùlùmí tó kú àwọn nǹkan wo la máa ṣe fún tí ọmọ jàǹfààní fún ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá wàláhì ó lè jọ́ ọmọ o nítorí kọjọ́ máa rẹ kọmọ́ ní nǹkan kan tó máa ṣe fún nítorí pé okùn ẹbí tá a máa ń so nílé ayé yẹn tá a bá tún yára wa okùn ẹbí wọn gbọdọ̀ já a tún máa ṣe dáadáa sẹ́ni tó wà nínú sàárè wọ́n ní gbogbo ọmọ èèyàn tó wá jẹ́ mùsùlùmí tẹ́mi bá ti bọ́ kò sí tó lè ṣe mọ́ nínú àwọn iṣẹ́ rí kò lè kírun mọ́ kò lè gbàwẹ̀ mọ́ kò lè yan náfìlà kò lè ka Kùránì mọ́ àmọ́ gbé kalẹ̀ kí àwọn ẹbí ẹ̀ kí wọ́n máa fi nǹkan kankan ránṣẹ́ sí nínú sàárè yóò mọ wá gbádùn pẹ̀lú ẹ̀ tó bá wà nù kẹ́ ìkẹ́ ní o tún pọ̀ sí tó bá wà nù yà ọlọ́run máa fi ń ṣèyà fúnfún yẹ fún àbí kó fi mú yà kù ó dìpẹ́ndì bí ọba ṣe jẹ́ kírímínàs ọlọ́run lè fi ṣèyà fúnfún yẹ àbí kó fi mú yà kù látara táwọn èèyàn ń ṣe fún nígbà tí ò sílé ayé wọ́n nígbà míì dẹ̀ ní ẹni yìí gángan fúnra rẹ̀ ó lè jẹ́ òun gangan ló ṣe nǹkan òun kalẹ̀ sílé ayé nǹkan òun wá ń sàǹfààní fáwọn ọmọ ànábì ádámà láàdá tó yẹ kó máa gbàgbà tó wà láyé láàdá náà máa wá lọ lè bá nínú sàárè kọ́lọ̀ mọ́sàdì àrí dáadáa ṣe ẹlòmíì ò sì ní rántí ṣe kankan sọ́run àmọ́ tó bá kú ọlọ́run fún àwọn èèyàn rẹ̀ kẹ́ wọ́n mọ̀ wá ṣe nǹkan dáadáa fún tó jẹ́ pé láàdá rẹ̀ ọmọ bá nínú sàárè yóò mọ̀ wá gbádùn àlùmọ̀wọ́fàkù wọ́n lẹ́ni tọ́lọ́run fi ṣe kò ń gẹ́ tó bá wọnú sàárè òun náà ni ó wà mọ̀ kọ́ dàmàlì náà sì ṣe àwòkú dìmàlà òun náà lẹni tọ́jẹ́ pé kó tó kù nílé ayé ló ti kọ́ sínú wíìlì rẹ̀ wòsíyà rẹ̀ ìpẹ́ dákun ayé mà èmi lè bọ́ o ẹ bá sìn kan báyìí ẹ bá sìn kan báyìí ẹ bá sìn kan báyìí láwọn nǹkan tọ́jẹ́ pé ẹ̀sìn ni a máa ṣe tí ládàá rẹ̀ wọ́n máa bá nínú sàárè tí ọba sùn ti sọ àwọn kan jẹ gbogbo ẹ̀mógún ni àbí kọ́jẹ́ pé àwọn yẹn ni wọ́n kàn ronú wípé bàá mi kú ìyá mi kú ẹ̀gbọ́n mi kú ọkọ mi ló kú ìyàwó mi kú ọmọ mi ló kú ah mo fẹ́ ṣe nǹkan báyìí fún kí ládàá wọn máa bá a wọ́n ní èyí tó bá jẹ́ ẹnu méjèèjì ah fàtúbà lè هذا ibi hàtẹ̀lẹ̀ kọ́bùn orí eré àti ìdùnnú ما ينتفع به الميت بعد الوفاة بالأدلة الشرعية من الكتاب والسنة wọ́n ní gbogbo èèyàn náà ní máa ń wù kó wọ́n ṣẹ̀yìn òkú gbogbo èèyàn náà ní máa ń wù kó wọ́n ṣe ẹ̀yẹ fún bàbá àbíyà àbí òkú tó kú fóun àmọ́ wa lè ní àìmójútó ṣẹ̀ríà àìkéwú àìjòkótà àwọn àfáà súnà àmọ́ ń yẹ ká ṣe nǹkan méjì làwọn èèyàn máa ń ṣe ẹ̀ṣẹ̀ wọ́n máa dẹ́ṣẹ̀ táàsì ní bẹ̀ wọ́n ipe ẹ dákun àní bẹ́ẹ̀ lọ́n fún wọn pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ń dá yìí ọlọ́run bá ọmọládà rẹ̀ bókun yín bí àwọn tí wọ́n mutí lápẹjúwe àbí tí wọ́n ń jó wọn ò ní sàmí àwọn gbé àwọn ilé sàmí ẹ̀ pé kọ́lọ́ ọmọládà gbogbo ìrami yìí bàbá báyà àti yáyín wọn ni àìrọ́ àwọn kan ń ṣẹ̀yẹ tiwa ni o àbí bídíà bídíà náà ẹ̀ṣẹ̀ lòun náà òun náà ni pé gbogbo àwọn ìlànà tá nẹ́bì tí ò gbé kalẹ̀ ká máa fi rántí òkú ká máa fi sòkú àwa ahun fúnra wa àwa ń ṣe àwa ni yóò dà bẹ́ẹ̀ náà nítorí pé ìtawárí kọ́ da nìyẹn wọ́n ní ká máa ṣe èyí tí wọ́n dálẹ̀ èyí tí ànábì ṣe ni ká máa ṣe kíni òun náà ni ká máa ṣe. alákọ̀ọ́kọ́ àwọn olùfà wa ọ̀pọ̀ tí wọ́n kọ́ lẹ̀ mẹ́wàá péré mo fẹ́ kà mẹ́wàá yẹn kama máa kọ́ lẹ̀ ká máa kọ́ sí rí wa igbe tí òkú rẹ̀ bá ti kú èyí tó fi máa jọ́ máa rí lọ́dọ̀ rẹ̀ tó fi jẹ́ wọn máa gbẹ̀yìn tẹ́yìn ṣe tó máa jọ́ máa lálùbáríkà tó máa jọ́ máa dáadáa òun náà ni kò ṣe kan nínú mẹ́wàá yìí àbí kò ṣe tí fàrẹ́ bá ká nínú mẹ́wàá tí mo fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ sọ̀látùl janaza da'watun nasi li sọ̀látùl janaza tí bàbá yẹn bá ti kú gbọ́dọ̀ báyìí àbí ìyá yẹn ló kú àbẹ́gbọ́n rẹ̀ àbí ìyàwó àbọ́kọ oore tó lè ṣe fún lóore má lè gbàgbé tó dájú fún òun náà ni kó pe àwọn èrò lé kí wọ́n wá kírun sí la ọmọ wa fi fóònù rẹ pè àwọn èèyàn ẹ dákun ẹ máa bọ̀ o lẹ́yìn alásàrí ni o ẹ máa bọ̀ o lẹ́yìn àyílà ni o ẹ máa bọ̀ o aago mẹ́fà rọ̀lẹ́ ni o bí wọ́n bá ṣe kù sí bẹ́ẹ̀ náà ni àánú ọlọ́run ọbọ̀ ṣe pọ̀ sí lérí òkú rẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni maami rajuli mayitin fayakumu ala janazati arba'una rajula anabi ni gbogbo òkú tí wọ́n bá tẹ́lẹ̀ tí àwọn èèyàn fọ́ọ̀tì ogún méjì tí wọ́n wá tò tí wọ́n kírun sí i la la yushrikuna billahi shay'a gbogbo àwọn fọ́ọ̀tì yẹn kò sẹ́nìkan tí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run kò sẹ́ni tó ní pàrọ̀ ńlẹ́ kò sẹ́ni tó lóńdè kò sẹ́ni tí ń sin gbẹ́rẹ́ kò sẹ́ni tí ń tẹ̀fá kò sẹ́ni tí ń sẹ́gbẹ́ awo kò sẹ́ni tí ń sẹ́gbẹ́ ìmùlà kò sẹ́ni tí ń sẹ́gbẹ́ ẹgbẹ́ àjẹ́ kò sẹ́ni kankan tí ń jẹ tó lógun owó tí ń lò nílé bẹ́ẹ̀ ni ológun sọ́ra la yushrikuna bihi shay'an ànábì ní kò sẹ́ni kan nínú wọn tó wá ní kankan tí ń fi rúbọ pẹ̀lú ọlọ́run ànábì ní sallallahu alaihi wasallam illa shafa'ahumullahu fi àfi kí ọlọ́run bá kọ́ wọlé àdúrà tí wọ́n ṣe yẹn ìrun tí wọ́n kí yẹn torí ìrun tá à ń kí ní àdúrà níjàmá kọ́lọ́hún wọlá rẹ̀ má òkú yẹn la ọlọ́hún fi wá yọ ọkùnrin náà kó lọ́rùn rẹ̀ ọlọ́hún fi irun rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń sálámà kó lè rìnrìn jànáza ọlọ́hún ti fi irun yẹn sípẹ́ rẹ̀ ẹ̀yin jàmá bóòlù ó sì wá rí èèyàn fọ́ọ̀tì tí ò sí gbẹ́rẹ́ nílẹ̀ Yorùbá èyí ò ní bùkátà sí kọ́ ọmọ rìn sọ́dọ̀ àwọn alùsùnà tí wọ́n sógun kọ́ ọmọ rìn sọ́dọ̀ àwọn tí wọ́n ṣe àṣejẹ àwọn tí wọ́n lo pàró tí wọ́n bọ òsà àdábọ̀ àtàjọbọ̀ tí wọ́n ní ṣe pẹ̀lú òsà àlú ibẹ̀ lọ́ọ́ máa rìn sí táwọn yẹn bá ti pé fọ́tì àwọn irúwó ògìrì wa náà lè wá ọlọ́run ṣẹ̀ ní wo tiwọn dépò tí ó kà ibi ọba rìn sí ní ó dìtámì ìparí rẹ o ni ó fi dakọ láwọn ọ̀rẹ́ dáadáa tó ń já àwọn ọ̀rẹ́ tó ń ń gbọ́ torí àwọn náà ni wọ́n ṣùgbà rẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ jama ó mélòó jama ó di ẹlẹ́ẹ̀kejì azahabu ilẹ̀ makabara nínú ẹ̀ yẹ tó bá súnà mu téèyàn máa ń ṣe fókù ẹni tó jáde láyé òun náà ni kẹ́ sìn lọ itẹ́ kẹ́ gbé lọ tẹ́ ẹ má máa sìn sílẹ̀ kèfèrí ni máa ń sìnkú síwájú ilé àwọn kèfèrí ni máa ń sìnkú sẹ́yìn ilé àwọn kèfèrí ní máa ń sìnkú sínú ilé àṣà kèfèrí kìí sàṣà islam àfẹ̀yí tẹ́ẹ̀rí bá wá lérí ẹ̀ èyí wá lérí ẹ̀ òun náà ni tànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sin sínú yàrá ìyá wa aisha abubakar ló sì sọ ẹ̀rí náà pé ànábì ní ibi àwọn ànábì ọlọ́run bá kú sí ni wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń ṣe wọ́n sí. ẹ̀rí ànábì gbà tó wà nílé ayé ànábì ò sòkún sí lérí kò síjà àdáńsà kan tá ànábì gbẹ́sàárè lẹ́gbẹ̀ẹ́ ilé tó sin síbẹ̀ ànábì máa ń rù wọn lọ sí ìtẹ́ ni káàrù òkun lọ sítẹ́ yìí ká lọ lè sin sítẹ́ huwa sunna òun náà ni sunna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa fihi khayrun kathir oore tó pọ̀ ló sì wà fún sẹ́ẹ̀rí ká máa sìnkú sí mọ́sálásí àṣà àwọn kiri yóò àwọn kiriyó bẹ́ẹ̀ bá dé àwọn churches ńláńlá methodist àtàwọn churches ńláńlá ẹ rí èkó àwọn pásítọ̀ wọn níwájú ṣọ́ọ̀ṣì ẹ rí mọ́sálásí èèwọ̀ oníkàmọ̀sìnkú mọ́sálásí àwọn àlàyé ní mọ̀ ń kírun mọ́sálásì kọ́dà anábì sọ níbi pé láti sọ́lù ilẹ̀ lukubur anábì ní ìgbọ́dọ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè o tẹ́yìn bá kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè yìí ò nírun bóòlù yìí ti máa wá gbé òkú wá síbi tá a ti ń kírun ká lè ṣàtúnṣe rẹ̀ àwọn òkú tó bá wà mọ́sálásì wa ká lè wù ká wù wá ká kú lọ tẹ́ kò sí nǹkan kan tí ó ni ó ó le ti kẹ fún ó sì lè wà bẹ́ẹ̀ ṣe sínà ọlọ́mọ fi ń pẹ́ lómi ìlé bẹ́ẹ̀ bọ́ bá ti kẹ fún ẹ̀dá sínú láìlọ́nù ẹ̀dọ̀ lè sin tọ́wọ́ sì wà lódìdí ẹgbẹ́ lọ kò sí nǹkan kan bẹ̀. ànábì ni láti sọ́ọ̀lù ilẹ̀ kùbù ẹ má kírun lẹ́gbẹ̀ẹ́ sàárì bó láti wá máa kó àwọn òkú wa mọ́ṣáláṣí wọ́n ní ìyá ńlọ ní ilẹ̀ mọ́ṣáláṣí wọ́n ní bàbá yẹn àkọ́kọ́ máàmù wọn èyí máàmù wọn tó kọ́kọ́ mọ́ṣáláṣí ni òun ni máàmù àkọ́kọ́ nílùú bàbá àdínì ni wọn láti kà ń bẹ lẹ́kọ̀ọ́ gbogbo ìsàlẹ̀ rẹ̀ báyìí tẹ́ni àwọn bàbá àdínní lọ́wọ́ ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà ẹ̀ màdé bá dẹ́kọ̀ọ́ ẹ̀ ọlọ́run bá fún lálàáfẹ́ sallallahu alaihi azima rabbal arshil azim an yashfiha sallallahu alaihi azima رب العرش العظيم أن يشفيها أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيها أدعو بي ألما جوكين كوكاوا ولا أكبر ولا مباوا أيما يامي أنا صلى الله عليه وسلم أنا بجاد جوكا لورو anabi wa lọ sí ìtẹ́ àwọn mùsùlùmí ìyàwó Aisha rò pé anabi yọ lọ́dọ̀ yahoo mi wọ́n bínú wọ́n bínú anabi ti ń bọ̀ lọ́ọ̀kan ọwọ́ àrí pé ọ̀tọ̀ níbi títí ń anabi yìí sì ṣe ibi wa ibẹ̀ náà ni ó ṣe kíni ibẹ̀ náà ni ó wà ó wà ní ìbọ̀lẹ̀ wa lọ anabi ni ọlọ́run ní kí n lè ṣàdúrà fáwọn mùsùlùmí a sì ti sọpanupọ̀ lánàá ń lu yìí pé ẹ̀rí láàmú ṣe kíni ẹ̀rí láàmú tẹ̀lé lórí gbọ́n tábà sí àbá àpanupọ̀ jẹun àpanupọ̀ ọ̀láyà àpanupọ̀ lánàá ẹni tó bá fẹ́ yẹsẹ̀ ẹlẹ́ ni ọ̀yà yẹlẹ̀ tọ́lọ́lọ́run àtànẹ́bìlà máa ń tẹ̀lé èèyàn fi máa láṣeyọrí anabi wa debe alama anabi debe ẹgbọn anabi wi anabi sallallahu alaihi wasallam ni allahumma ekfere le ali ba ka ilẹ gari kadi ọlọ́run ọba ọ̀pá mi fẹ́ díjí gbogbo àwọn tí wọ́n wà ní bàkẹ́yìn bàkẹ́yìn yìí òun ní ìtẹ́ mùsùlùmí ní Madina gbogbo alálàájì mi máa ń lọ́bẹ̀ láti lọ́ọ́ jẹ́sàdó àfáwọn tó wà bẹ́ẹ̀. lọ́wọ́ àwọn muslim ọwọ́ àánú àdìsí imam muslim wípé anabi máa ń kó àwọn mùsùlùmí lọ bàkẹ́ makibaratul bàkẹ́ anabi máa ń kó àwọn mùsùlùmí lọ. sẹ́rí ilé táwa àlàyé tá ń gbé kì í sílé àwọn òkú àwa àlàyé lá àwọn alálà ọ̀tún àtòsí àtiwájú àtẹ̀yìn ṣe rí lé àwọn òkú bẹ̀rẹ̀ gíráǹdì bó láti wá gbé òkú wá sọ́dọ̀ àlàyé ẹ wà balẹ̀ jẹ́ wọ́n fẹ́ kọ́ sọ́ọ̀bù wọ́n fẹ́ tún lékọ́ bàbá yẹn ọmọdé wọn lọ́wọ́ wọ́n tún máa jòkó lé sàárè wọ́n máa tọ̀ sírí ẹ̀ wọ́n máa yàgbé àwọn ẹran máa yàgbé bẹ̀ lẹ́kọ̀ọ́ wọn máa sùn lédi sàárè wọn máa bára wọn sùn lédi sàárè gẹ́rù mọ̀kárà mi wọ́n wọ̀ mohan òkúta bá sin sílé àwọn fojú rẹ̀ rí màbò látara pé àmà yẹyẹ sàárè náà àwọn mẹ́ta tó máa lọ lè búra ńbẹ̀ kátó wá pé àtúnwá lálẹ́ o àwa kọ́ mọ́sálásí ẹ máa ra àwọn abòmí wọn kàn kọ́ mọ́sálásí mọ́sálásí kọ́ o bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ ẹ rò pé mọ́sálásí ni tẹ́ bá débẹ̀ ẹ rí pé sàárè eléyìí ọ̀dà nínú àwọn àṣà àwọn kiriyóni káwọn mùsùlùmí ká lè jìnnà kó ń bẹ́ẹ̀ tẹ́bá rí àwọn iṣẹ́ wa níjọ̀hún lọ́nà Ògbómọ̀ṣọ́ ẹ rí àwọn iṣẹ́ kan tẹ́bá wò lọ́ọ̀kan mọ́ṣáláṣí lẹ́pẹ́ tẹ́bá wá súnmọ́ bẹ̀rẹ̀ sáà mọ̀ pé àṣẹ alàgbà kan àbí ọba àlú kan ni wọ́n ṣe kí ni náà ṣe síbẹ̀ àwa náà ti wá bẹ̀rẹ̀ àwa mùsùlùmí bókù bá ti kú àádà àpapọ̀ mọ́ àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n wà ní tẹ́ yọ wà níbẹ̀ ibẹ̀ ni yọ wà nítorí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ẹni tá a bá gbé lọ́tẹ́ yóò máa ṣàǹfààní pẹ̀lú àwọn àdúrà gbogbo àti wọn bá ń gbé òkú lọ́tẹ́ á máa ṣàdúrà fún àwọn tá a bá ń bẹ̀ òkú yín náà yóò máa gbàdúrà wọn máa ṣàdúrà fún tàlọ́hùn tá náà wà rántí ẹ̀ lẹ́yìn fòlé tẹ tó nìkan dá wà mí. wọ́n wá ní ẹja gbòkú bàbá yín lọ́tẹ́ ọwá ni wọ́n fẹ́ ju òkú bàbá yín nù ó ní wọ́n fẹ́ jù sínú gbó àti ilé àti ìtẹ́ nígbà ẹlọ́run bá fẹ́ payé rẹ gbogbo gbogbo ọ̀padà rí bákan náà kọ́ padà rí jẹun bọ́lọ̀ bá darí gbogbo rẹ̀ tó da gbogbo ẹ̀rú pápá bọ́lọ̀ fẹ́ káyé ńlẹ̀ òdìsọ́lá muhammad sallallahu afáwọn abdullahi abbas ó ní ànábì pa wá láṣẹ gbogbo àwa mùsùlùmí tá a bá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ́ àbá gbókùú dé tẹ́ wọn ní tàbá fẹ́ wọ bẹ̀ ká ṣàdúrà fún gbogbo àwọn tó wà ń bẹ̀ kò wá sókù rẹ̀ ń bẹ̀ bàbá rẹ̀ ò sí ń bẹ̀ ìyá rẹ̀ ò sí ń bẹ̀ ọmọ rẹ̀ ò sí ń bẹ̀ ń bẹ̀ lẹ́ńkù lélẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹnẹrétọ̀ ànábì ní ká máa sọ pé السلام عليكم أهل الديار من المؤمنين anu ọlọ́nkọ́ máa bẹ́yìn tẹ́ wà nílé yóò ẹ̀rì dáàr díàr ilé tí wọ́n nìyẹn family house tí wọ́n ní tí wọ́n máa sùn kìí ṣe lé dáwà ń gbé má àgbè wọn jáde nílé lọ ni ẹ̀yin tẹ́ wà nínú ilé yín o adébìnrin àlàáfíà kọ́ máa bá yín o ẹ̀yin olùgbàgbọ́ òdodo èyí tí ò bá gbàgbọ́ àdúrà òní ṣe kíni àdúrà òní bá àdúrà òní wà bá ẹni tí ń ṣẹbọ kó tó kú tani ọgbà dùn àná sálà ni ọgbà mínálímọ́míní ẹ̀rí tá anábì sọ anábì ti mọ̀ pé <laughs> ọlọ́run lọ́mọnú anábì láwọn tó nígbàgbọ́ òdodo nínú yín àlàáfíà ọlọ́run yóò máa bá yín wa inna insha allahu bikum lahikun àwa náà á padà wá jọ yín o àwa náà padà wá darapọ̀ mọ́ yín o níbo la anábì ní àwa náà padà darapọ̀ níbo la anábì lápadà lọ jama ìtẹ́ ẹja kéwù ni ẹja kẹ ẹ má jà sagidi bàbá kan kú sí Morocco ẹnìkan kú sí Cairo wọ́n sì ń sẹ́gbẹ̀ ilé wọ́n ti ń sẹ́gbẹ̀ mọ́ṣáláṣí ọ̀rọ̀ lásán nù kì í rí ọ̀rọ̀ ẹ̀rí là ń sọ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run sọ fi yanjú ọ̀rọ̀ kì í sẹ́pà àfa kan sí Cairo àfa kan sí Morocco àfa kan wọ́n ṣe kinní kan Kaula rọ̀ òun sì sọnù nítorí kọ́ ọmọ sọ fún wa ni pé ànábì sọ alebi ni ẹ ma sọ fún wọn bẹ́ẹ̀ alebi ni ẹ wá ní asalullah lana wàlá kumul afiya aláfíà ọlọ́nkọ́ máa bá wa lókun gbàtà wa bá wà láyé ẹ̀yin náà tẹ wà nílé yìí aláfíà ọlọ́nkọ́ máa bẹ́yìn náà a sì wá wọtẹ́ a gbókù síbẹ̀ a máa lọ àbá wa ṣe fìyà ara láì gbókù wa àdúrà tá a kọ́kọ́ ṣe ni a ṣàdúrà a máa lọ gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ti sórí rẹ̀ pẹ̀lú àdúrà wa kò wá sókù tiẹ̀ ń bẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ gbókò ẹ̀ lọ́tẹ́ ìwọ náà ló sọ pé ẹ má gbókò mi lọ́tẹ́ o ẹ̀gbẹ́ ń bí ẹ̀gbẹ́ ń bí ni ẹsẹ̀ mi sì ń bá kú ọ̀n dọ̀rọ̀ ara ẹ̀rú kó tó jáde láì tó sì dẹ́kun gbogbo olùkọ́ kan lọ́pọ̀lọ́ ní tesla ẹ̀sẹ̀ lágbàdì ẹ wàá fi ọlọ́dẹ síbẹ̀ tí wọ́n máa sọ nítorí àwọn àwọn oníraṣù àwọn baba aláwo tẹ́ ń pẹ́ra wọn láàfa wọ́n fi rí èèyàn sógun owó ọlọ́dẹ ẹ bá ti wá mú ẹ wá gbé sínú pépà gbogbo ayé ní orí ó parí iṣẹ́ ọlọ́run tó lóun jẹ́nu iṣẹ́ ọlọ́run kì í sì jẹ́ tẹ́lẹ̀ náà kí ni ń jẹ́ iṣẹ́ kíta ní jẹ́ iṣẹ́ sùn àwọn yìí ti pọ̀ nílẹ̀ yorùbá rẹ̀ pété báyìí confam babaláwo kọlọmọsà sọ níbẹ̀ ó di mélòó tá jama ó di méjì torí iṣẹ́ tí ẹ̀ ń gbé lọ yẹn ibẹ̀ náà ni ó dájú ẹlẹ́ẹ̀kẹta àdùwáwò bá dàda fún un tábà wá rí mọ́lẹ̀ nsán nítẹ̀yẹ àwa ní tètè kú ò á lójú ìṣẹ́jú márùn sí mẹ́wàá á dúró létí sàárè nínú súnà ni tá a sì fòkù wa anabi ani istaghfiru li akhikum wasalu lahu tathbita fa innahu ana yus'al anabi ni ẹ má ti lọ ẹ má ti lọ o ẹni tẹ́ ẹ dá yẹ bò lérí má lẹ́yìn ẹ ẹ ṣàdúrà fún o kọ́lọ̀ ń ferí jìn o ẹ béèrè fún un lọ́dọ̀ ọlọ́run ń tọ́ sọ́nà torí wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ nísìnyí kí ni wọ́n béèrè jama mọ́rọ̀ bùkà tani ọlọ́run bá rẹ ẹni bá lọ́lọ́run bá mi ti ń sìn ní dáhùn ha ni wọ́n pẹ̀lú tala nábì rẹ ẹni tí ọba jẹ́ pé kọ̀ọ̀bá ṣe súnà wọn ò bí dáa kọ́sẹ̀ pé Muhammad ló ti sẹ́wọ̀n tó ọba jẹ́ àlù súnà wọn ò bí ọdá mi ń sáré kọ́ sọ pé ànábì ló ti sẹ́wọ̀n torí eléyìí kọjá pé yín pati sẹ́yìn kan máa wí rọ́ọ̀ nítọ́ jẹ̀sùn tó jẹjú kó tó kú ìlọ́dàún rẹ̀ tọ́ba jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà ó ní Muhammad ló ti tọ́ba tẹ̀lé súnà ha ló sọ wọ́n ní ta ni ẹ̀sìn wo ló ń sìn ìbéèrè mẹ́ta tí wọ́n béèrè ó ní islam èyí ń tọ́ba wà ní islam àwọn tó wá dé pé wọ́n lọ sóòru wọ́n lọ sọ́ọ̀sì wọ́n lọ ibi ẹgbẹ́ awo ẹjọ́ ń sẹgbẹ́ mọ̀lẹ̀ nílùú ẹjọ́ ń sòsà àjọbọ àtàdábọ wọ́n ń pè ọ́ pé òsáyà òsìdí abdulfata ni ọ zainabu ni ọ alájà ni ọ ọwá ní ẹ̀ǹso lẹ́yìn ìlú ká lè bọ̀ òrìṣà ọ tó bẹ̀ kọ́ dákọ̀ pé islam ló ṣe torí ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn àbáláyé ni wọ́n ń pè tẹ́lẹ̀ máa ẹ̀sìn àrọ́dàrọ́dà islam ẹni bá wà nínú ẹnìkan ni ó fèsì fún islam ni òun ṣe tọ́jú pé àtìlẹ́ àti ìta rẹ̀ islam ní sílò tán yóò fèsì lọ́wọ́ ti fèsì tán yóò bẹ̀rẹ̀ gbádùn sẹ́rẹ́ ni tí ó fèsì tóun ní ha wọ́n ní wọ́n lù ní òdùrọ̀ gbáà pẹ̀lú irin ni wọ́n fi sòdùrọ̀ náà àwọn òrírí àmọ́ ànábì ròyìn rẹ̀ wọ́n ní gbogbo tọ́lọ̀ dání ọgbọ̀ gbáà lẹ́yìn àlìjẹ̀ náà tọ́mọ èèyàn nìkan àwa nìkan là ní gbọ́ bàbá tí wọ́n ń lọlé ànábì ni yọ́mọ wá gbọ́hùn ẹsẹ̀ bàtà wa ẹ̀mú sọ́fẹ̀ ńlẹ̀ ẹgbàgì ẹgbómi ọ̀yá ẹ̀mú aṣọ tó kù ọ̀yá ẹ̀ má da wọ́n mọ gbọ́hùn yín torí ẹ̀ ń pẹ̀yìn dàbá yìí wọ́n tà wọ́n jì ó ti délé òótọ́ bá wọn bó ṣe wá délé òótọ́ yẹn ó wá nídìí àánú ọlọ́run ó sì nídìí ìkúnlọ́wọ́ yín nínú pákó lábẹ́ yẹ̀pẹ̀ nínú òkùnkùn ó nídìí àánú ọlọ́run ó tún wá nídìí kún lọ́wọ́ yín èyí tẹ́ wà láyé kẹ́ ṣàánú òun kí lè ti fi ṣàánú rẹ̀ jẹ́mọ́ òun náà ni kẹ́ kẹ́ ṣe àdúà kẹ́ mú owó kẹ́ fi tọrẹ kọ́lọ́run wá síjú àánú wò tó jẹ́ nire ìkẹ́ náà pọ̀ sí tó jẹ́ nibú ọlọ́run ọbọ yóò di reduce ọlọ́run ọbọ ó ṣèyà fúnfún yẹn fún àbí kó sì mú owó ìyá náà fún kó mú kó fún àbí kó mú gbogbo ìyá náà kó fún kíni ẹlẹ́ẹ̀kẹta orí kíláàsì làwọn àbá ìjẹmọ́ ẹmẹjà sùn kíni ẹlẹ́ẹ̀kẹta àádùn ṣe àdúrà fún kẹ́nì kan máa wá yanu kó ní àdúrà ìbò àdúrà òṣèwá níbò kí lànà ẹbí ní ká tọrọ fún yìí àdúrà wọn ń pè anábì sallallahu alaihi wasallam anábì ní larajula laturfa'u darajatuhu fil janna anábì ní arákùnrin kan bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó jẹ́ pé ládàá rẹ̀ yóò ga lálì janna fọ̀yàkúlù anna hada yóò máa wá béèrè pé bó mo ti rá àwọn sẹ́rẹ̀ yìí fọ́yùkọ́lù bíṣtìkì fárí wọ́là díkàlákà wọ́n máa wá sọ fún pé a àforíjì tí ọmọ rẹ̀ ń tọrọ fún ọ nígbà tó sílé ayé òun ló fà á tí a fi gbépo rẹ̀ ga tó fi dẹ́nà àdìjánà lẹ́nu àdúrà ń gbà àbádùn ìgbà a máa tọ Allahumma gìfìrí làwù wàrhàmù Allahumma gìfìrí làwù wàrhàmù nítorí ọmọ wí nìyẹn o wọn ò bí ọ ní wàrọ̀ wọn wà lẹ́yìn àwọn ọjà náà ti náyẹn o wọn ò bí ọ nìyẹn o. Allahumma ghfir lahu warhamu sọ́bàjọ́bìnrin Allahumma ghfir laha warhamu ha bọ́ọ̀ bá wá gbọ́dọ̀ bá wá sọ yorùbá ọlọ́run bá ń fèrè jìn ọlọ́run bá ń kẹ́ nítorí máa sọnù bó o ṣe ń sọ òtítọ́ ọlọ́run bá ní walladhina ja'u min ba'dihim ọlọ́run láwọn tí wọ́n dé lẹ́yìn wọn yaquluna rabbana wọ́n máa sọ pé ìwọ ọlọ́run bá wà ighfir lana fèrè jìn wa wal ikhwanina alladhina sabaquna bil iman kó o sì fẹ́ dídì àwọn tí wọ́n ti kú tí wọ́n ti síwájú wa pẹ̀lú gbàgbọ́ ẹ̀rí àdúrà ń gbà bá dúró gbà àdúrà ń bòkù àbí èbòkù àwọn tó ti síwájú wa ọlọ́run tó wá fi kílọ́ọ̀sì ó ní bìlì ìmánì sórí pé ọ̀wọ̀lẹ̀ ó lè dájú kó ọwà check ìmánì rẹ̀ ìpè lẹ́yìn ọlọ́run ìjẹ́ mo tún gba nǹkan mí ìgbọ́nú ẹ̀mí mi tọ́ba ti wà dákun mọ́sẹ̀ ìdánù kó tó jáde lé nítorí pé àdúrà wa ta kù lẹ́yìn rẹ̀ kò ní gbà fọ́ wọ́n ní àwọn afájú òkú kọ́dà tí wọ́n ta tẹ́ǹtì hundred àmọ́ ẹni tó kú yìí ó sì ń gbẹ́rẹ́ kú ni ẹni kú yìí ìlẹ̀kẹ̀ awó ń bẹ lọ́wọ́ ẹ̀ táwọn afáyẹ bá mọ̀ pàláwo ni tí wọ́n mọ̀ pé olóòṣà ni àwọn náà sì gbé tiwọn kan tó kù ń bẹ tọ́lọ́run ti ní mákànà lè mọ́mìn ọlọ́run ti ní mákànà lè nàbí wọ́n lẹ́dínà àmànà ọlọ́run láàbí ò tó bẹ́ẹ̀ o àtàwọn olùgbàgbọ́ òdodo wọ́n kàn lè nàbí wọ́n lè dín àmànú ayé sẹ́gìfẹ̀rù lè mùsùlùkì kálá wọn máa tọrọ àforíjì fẹ́ni tó kú sí di ọ̀sà lọ́dọ̀ tèmi ọlọ́ wọn máa tọrọ àforíjì fún lọ́dọ̀ èmi ọlọ́ wọ́lẹ́wọ́ kàn ó lè kórè bá ìbá ìjà ń bàbá wọn àti ìyá wọn lókùn àti ni wọn ẹni iná ni bọ̀ sá òsà tá à ń bọ́ nínú yẹ mẹ́jà bọ́ mọ́ èyí tá à ń bọ́ nínú ìdílé ẹnì kọ̀ọ̀kan wa mẹ́jà bọ́ ni ká máa wá ká sì dúró lérí mọ́sálásí lẹ́yìn wa tá a bá wí ipò ọlọ́run ló tóbi jù ká má jẹ́ nǹkan ní ọjọ́ ká àdúrà àwọn èèyàn ó lè ṣiṣẹ́ fún ọ tọba ṣe kí ni tọba jáde láyé táàfin mọ̀kádùn àmbòkù àdúrà àmbòkù bá a ṣe ń ṣe làásàlàyé ọlọ́wọ́n bá ní wọ́n kó rọ́bìrì hàmùhùn ọlọ́wọ́n bá ní ìrẹ́ Muhammad bá mi sọ fún àwọn ọmọ wípé ká máa ṣàdúà fáwọn òbí wọn méjèèjì tí wọ́n ti lọ Rabbi irhamuhuma ọlọ́wọ́n bá ní kẹwọn kama rabbayani saghira gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ ìmí náà nígbà kékeré tí wọ́n ṣe wàhálà lérí mi ìyá wa ṣe wàhálà kò dúró jẹ́ bọ́ọ̀ bá lè ra bàtà fún yẹ tó lè kọ́lé fún tó lè ra mọ́tò fún kí lọ́lọ́ ní kọ́ ọmọ ṣe fún ọlọ́ni máa ṣàdúrà fún àdúrà lọ́lọ́run ní yọ jẹ ọlọ́run ní kò ní kọ́lé ọlọ́run ní kò ní ra mọ́tò ọlọ́run ní kò ní wọṣọ rà gbogbo tó bá ní níkẹ́ kò sí ètò lè wúlò fóbi rẹ̀ ma àfi kí ni jama àfi kọ́ ma ṣàdúrà fún Allah wa pàṣẹ ká ṣàdúrà fún àwọn òbí wa tí wọ́n ti lọ àdúrà ń bòkù àbí ìbòkù ha ẹ wà láwọn nǹkan ni wọ́n ní kẹ́ ẹ má ṣàdúrà fún bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ọ̀yàdá ẹ̀yin lẹ́ ń ṣe bídíà ni wọ́n fi ní kẹ́ má ṣe bídíà mọ́ wọn ní kẹ́ má ṣàdúrà fún òkú àdúrà ń bòkù nù Kùránì náà òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam arábìnrin dàmá tàbí adam kọ́ta amaluhu illa min salat arábìnrin tó mẹ́yìn bá ti kú kò sí tó lè dá sí ma nínú iṣẹ́ rí àfi nǹkan mẹ́ta ni wọ́n máa bá nu sáré sọ́dọ̀kọ̀tún járíà àwọn járíà sàárà járíà sọ́dọ̀kọ̀tún járíà kèésà sábìtà ní járíà sàárà tó ṣe tí ládàá rẹ̀ tí wọ́n ń bá ní ojoojúmọ́ nítorí pé sàárà yẹn ó wà continued charity ó wà ńlẹ̀ èèyàn kọ́lé lẹ̀ báyìí lápèjúwe ó wá kó àwọn aláìní síbẹ̀ ṣẹ́ẹ̀bà pé pùpà tí wọ́n bá ń gbénu ilé wọn yẹ kí wọ́n máa sanwó lóṣooṣù ṣe rí owó tó yẹ kí wọ́n máa san lóṣooṣù yẹn oye bàbá yẹn máa gba aládàá rẹ̀ nínú sàárè títí tílé náà ó fi wo ìjọba ìpinnu sádàkọ̀ tó ń járí yà nìyẹn sádàkà tí wọ́n máa lọ títí ó gbégi ọ̀sán sáàrin ìlú àbí igi mangoro gbogbo àtàwọn yẹn bá ń ká igi yẹn tí wọ́n ń ká èso yẹn ni ládàá wọn bá wọn nínú kíni nù sàárè anabi na òye lè mẹyìn tafa bi àbádùn àbí ìmọ̀tọ́ kọ́ àwọn èèyàn wọ́n fi ní ká kọ́ àwọn èèyàn ní ìmọ̀tọ́ dáa wọ́n kọ́ èèyàn ní ìmọ̀ burúkú ìmọ̀tọ́ sànfàní anabi ní táwọn èèyàn máa ń sànfàní pẹ̀lú ìmọ̀ yẹn ọmọ gbalada àwọn waladi salih yad'u lahu ibi táwọn lọ ni anabi ní àbí ọmọ dáadáa ẹ̀rì tánabi bá ń sọ̀rọ̀ yóò sì wá sọ yóò wá yan ó ní àwọn waladi anabi ní salih anabi ní àbọ̀ ọmọ dáadáa ọmọ onígbèlè ọmọ dáadáa ọmọ tó ní tawhid ọmọ tó ní akida ọmọ tí ń ṣe súnà ọmọ tí ń kírun tí ń gbàwẹ̀ ọmọ tí ń ṣe dáadáa tí ń wùwà dáadáa ànábì ní àdúrà tọmọ dáadáa tí bá ń ṣe yẹjọ ọwúlàhù àdúrà tí bá ń ṣe fún bàbá rẹ̀ yóò ṣe kíni yóò máa bá nínú sàárè àmọ́ waladun salih nǹkan ọmọ burúkú tí ń fagbó ọmọ burúkú tí ò kírun ọmọ burúkú wọn náà lọ wàá rọ ọmọ yẹn síbi tó bá fẹ́ kó tó kú o tó bá ti mọ́ ilé kéwú tó mú lọ tàfíìsì Kùránì tó ọmọ yìí tó ń di, kírun tó mú lọ jímà tó mú lọ ídì tó ní kọ́mọ gbàwé mọ́ndé sọmọ pé o ti ń pílánì bí sàárè rẹ ó ti ṣe kíni bí ó ṣe dá nìyẹn àmọ́ òkan fílẹ̀ ọmọ kan mú gbó lọ́wọ́ ó ti jáde ó ti lọ bọ̀n ọmọ ti di dàgúdàgú tó dé ah hey àsìkò tẹ́ kó jẹ oúnjẹ mọ́ àsìkò tẹ́ kó jèrè ọmọ ò ní jẹ́ ń gbà wọ́n ní ilé ayé láti máa jẹ wọn ọmọ ọ̀run láti máa jèrè ọmọ wọ́n lè yẹn jèrè ọmọ iná ilẹ̀ ń tọ́ fọmọ ẹlẹ́sìn lẹ̀ ànábì níbọ̀ wọn yẹn bá ń sàdọ̀ fún ọmọ bẹ́ẹ̀ àdúrà ó sì máa bá ẹ̀yọ́ màá yá mi ó di mélòó jama àtàkà ó di mélòó ó di mẹ́ta alákọ̀ọ́kọ́ ìrun ẹlẹ́ẹ̀kejì kagbélọ́tẹ́ ìtẹ́ <laughs> ẹlẹ́ẹ̀kẹsà ẹ̀káwá sàdọ̀kùn tá a bá fẹ́ kù ní ìtẹ́ torí àsìkò yẹn àsìkò ẹ̀sáàmù ni àsìkò ẹ̀sáàmù sẹ́rí àdúrà tá a bá ti wá ṣe nítẹ̀yìn oye àmọ́ wa lọlé ọ̀rọ̀ kọjá pé ibo nílé wà wọn gbàgá wọn tẹ́ni ni wọn ò ròkọ́ ni níbo nínú ẹ̀sìn wáyé àmàlà ìdílẹ̀ níbo nínú ẹ̀sìn yìí wọláhì kò símbẹ̀ wọláhì kò símbẹ̀ bá kú báyìí lọ́dọ̀ àwọn eh, anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún àwọn mùsùlùmí pé ẹwà àwọn kèfèrí òun máa ṣe nǹkan kan tó kù wọn bá kú kí wọn tó gbé sínú sàárè wọn pa màálù náà pè ní akara àlà akara anabi wa ni la akara fil islam la akara fil islam anabi ni kò sáà ń pa màálù fókù mùsùlùmí o wọn gbà pé ẹ̀jẹ̀ táwọn bá ta á lẹ́yìn ni ó jẹ́ kí òkú yẹn bọ́rùn rí anábì wá ní ẹ̀yẹ má dán wo kẹ́nì kan má pa màálù wọn dúlé o àwa mùsùlùmí lè kí làǹkọ́ kọ́ mọ́ nǹkan jẹ́ wọn la akara fil islam àdúrà ń bókù o gbogbo alájọ ọmọ wa sàdúrà fókun yẹn títí táwa náà fi lọ ṣe kíni tá a fi lọ bá a máa dá sàdúrà fún individually individually wọ́n mọ̀ rántí ẹ̀ èmi ọmọ rántí ẹ̀ tọ́ náà mọ̀ rántí ẹ̀ bóyá ń kírun lọ́wọ́ bóyá kírun tán bóyá ń lọ bóyá kọjá ní tẹ́ bóyá kàn rántí ẹ̀ àmọ́ pé ìjòkó àdúrà àjọ mẹ́ta ìjòkó àdúrà àjọ mẹ́jọ ìjòkó àdúrà ọdún kan ìjòkó àdúrà ọdún márùn ọdún mẹ́wàá abẹ́yẹ yẹn padà wọ́n ti gbogbo ọdún ọgbọ̀n ọdún laysa fil islam kò sí nínú ẹ̀sìn islam ayé àlò lọ́dọ̀ àwọn kiriyóni àtàwọn ẹlẹ́bọ kò sí àfa àwọn lágbàlá ayé tó lè mú àdínsì wa àtàyà ipe ìjòkó ọjọ́ mẹ́ta wà àtijọ́ mẹ́jọ àti ọdún kan kò sáà fáwọn lágbàlá ayé ayé àlù lọ́dọ̀ àwọn kiriyó lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ni àmọ́ pàdúrà ìbòkù àdúrà máa ń bòkù bó láti wá máa ṣe kálukú wa láàmà dáṣe fún bàbá náà tiẹ̀ à ń sọ̀rọ̀ àkànná tiẹ̀ àlọ́mọ ah, akẹ́ àfa gazali Allahumma ghfir lahu warham ẹ̀yin náà ẹ̀ ń ṣe mítìnì ah, ọ̀kan náà wá ti lọ mítìnì aláta mítìnì ẹlẹ́rọ mítìnì àwọn mẹkáníìkì Allahumma akẹ́ broda Qasim Allahumma ghfir lahu warham ẹ̀kan jòkó lẹ̀ ẹ̀ ń ṣe usura abẹ́ ń ṣe tàlímù abẹ́ ń ṣe halkọ̀ ẹbá wọn ti mú Fatima Allahumma ghfir laha warhamha ọmọ táwò bó ṣe wà lásìkò ànábì nìyẹn àmọ́ pé ẹnìkan ọmọ wa ní ìnáwó dé yọmọ wa sunkún màálù ẹ rò pé òkú ẹkún ẹkún ẹkún ẹ rò pé ẹkún ẹkún ní sun gbèsè ti dé ọ̀rẹ́dì torí ẹ̀yin tẹ ìjòkó lẹ̀ tẹ fẹ́ mú kọ ẹ ti pọ̀ jùlọ ẹ̀yin tẹ fẹ́ jẹ ká ti pọ̀ yọmọ alẹ́ gbà àwọn èlùbọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú dáṣe fún kọ̀dọ̀ òwúdẹ́ ìnìyí àásà gbèsè rẹ̀ bóyá gbèsè tó jẹ ọlọ́run àbí tó jẹ ọmọ ànábì ádámà bóyá láwẹ̀ kan tó jẹ kù àbàsán tó bá dé pé ó kú sínú àárẹ̀ yẹn lẹ́yìn àwẹ̀ àbàsán kínní àbàsán astaghfirullah tó bá jẹ́ pé oyè kò kú sínú àwẹ̀ yẹn ẹ́ àmì kò kú sínú àárẹ̀ yẹn ọ̀rẹ́ yẹn nú àwẹ̀ ọwọ́ rẹ̀ títí bíi fifteen shawwal ọwọ́ akú àníbà san àwẹ̀ rẹ̀ ṣe ẹtí gbàgbọ́ yà nìyẹn àníbà san àwẹ̀ nítorí pé kò lágbára lọ́ba kú àmọ́ ara ti yá nu shawwal sùlùkádà ọwọ́ akú ni sùlùhájì kò sì sẹ́ gbèsè àwẹ̀ tó jẹ́ àbàtàn o torí o ti di gbèsè lọ́rùn ẹ̀ tó jẹ́ ọlọ́ anábìrin tó bá kú ní tó jẹ́ gbèsè àwẹ̀ fọlọ́ ẹ̀ bá san ẹnìkan ó lè bá nàbí ó ní ìnáwó mi máa tàti wà lẹ́yà ó ní ìyá mi kú ọjà gbèsè àwẹ̀ afa àkàdí i àníhà tí mo lè san fún anabi ni lọ́kàdà aláwùmíkà dẹ́yìnù àkúntakọ́dìyàwó tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí ìyá rẹ̀ tó bá jẹ gbèsè láàrin ìlú sọ́ọ̀bà sáàbò ní san ó lóun ọ̀sán fàdẹ́yìnù lọ́ọ̀yà àhàkù àyọkùtọ̀ anabi ní gbèsè ọlọ́wọ́n ọba lọ́dà kọ́kọ́ san èyí tó bá kú sínú tí ọba tó bá jẹ pé kò kú sínú àárẹ̀ yẹn àmọ́ tó wá dé pẹ̀lú ara yẹn ló kú sí kò lágbára tó fi kú náà lẹ́yìn náà san gbèsè àwọn aráàlú nítorí ẹ̀ka máa ṣe fókun nìyẹn fókun bá kú nítorí ọkọ̀ máa béèrè pé sí lọ́n gbèsè kì í ṣe pé ẹlẹ́kùn aṣọ wo la fẹ́ mú níjọ́ láṣẹ gbogbo ẹ̀ papọ̀ mítìnì ìyà wọ́n mọ̀ ṣe mítìnì ìyà bàbá òkú àbí bàbá bàbá ṣèkú a máa ṣe mí níjọ́ ìfìdáwù dálọ́bẹ̀ ìfìdáwù inú ìfìdáwù wa nùtẹ́ra inú tẹ́ra wo ìfìdáwù wa kò tí bá alẹ́kùn sèyá mú bẹnu kọ̀lá ní àbí ọlọ́ni ẹgbà rẹ̀ ó wà kí mọ́sọ̀lá wà á tún zakata ó wà nù kọ̀lá ní àbí ẹlòmíì sì lè ní ẹbí ọlọ́run ní ẹbí àwọn ànùkọ̀ á ní pàdù àmọ́ ń bókù àdúrà náà làwọn sì ń ṣe àwọn àsọ fún yín pé anábì ní ẹ kírun bí ń ṣe kírun bá anábì ṣe ṣàdúrà òkú náà láti kíni láti ṣe níta àwọn lọ́ǹchì nílẹ̀ yorùbá tá a fẹ́ ká gbọ́yé nù àdúrà ń bòkù àmọ́ bá anábì ṣe ń ṣe nàìjà ṣe kíni nàìjà ṣe torí pé bá anábì ṣe kírun náà wọ́n ní ká ṣe kírun gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn anábì ló fún ọ ní pọ́rátíkà báyìí la mà ṣe àbókù òkú lásìkò anábì ní jàmbá òkú sáà kú pẹ̀lú anábì ṣe ṣe lásìkò òkú àwọn ọmọ olókùn lásìkò anábì wọ́n ẹ̀ dààmú ìdààmú ìbá àwọn ìlápa tẹ́sán torí owó owó màálù owó ẹran tí fìlàní ọmọ ilé káàkiri ń jọ kẹjọ pé máa mú owó màálù mi o ẹlòmíì ò ti máa sòkú yóò máa ń gbowó èyí sọ̀gbọ́n lòun ṣe sàárà èyí tó ń gbowó sàárà torí ọlọ́run ọlọ́run bá kẹ́ bàbá mi èyí tó ń gbowó ṣé sàárà nìyẹn àbọ̀ ń ṣe business yóò máa wọ àwọn yẹn pé ah, àwọn yẹn àwọn táwọn ń bẹ̀ yẹn kó wọ́n ti dìde kú ń bẹ̀ ah ah wàá lọ dé ọlọ́bọ ni wọ́n gbà wọ́n ni wọ́n ti lọ wọ́n lọ bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ ká máa ṣe nìyẹn bó lọ yà kí wọ́n ṣe fún ọ wọ́n láàbò ṣe kí wọ́n ṣe fún ọ náà torí wọ́n lọ gbádùn bọ́ bá gbádùn ni ọmọ wa máa pa màálù fún ìyá ẹ̀ tànàbìnilá akọrọ fil islam o tí wọ́n gbowó sàárà tó ń ṣe kíni tó ló ń ṣe ọlọ́mọṣẹ́ sọ níbi aburú bẹ́ẹ̀ ó di mélòó jama ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún al-ihtimamu ala al a ṣe àkọlé kan pẹ̀lú àwọn ọmọ àtàwọn opó tó kù ṣe kíni tó kù fi sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lé ní ìtọ́ kan wá pẹ̀lú ọmọ ìyá wa òun náà ní ká gbé ibò táwa ti gbé ibò tán kò sí ìtọ́ kan wá pẹ̀lú fámílì ẹ̀họ́ ṣe ní tànàbí sílẹ̀ ni ní tànàbí sọ fún àwa tí a jẹ́ mùsùlùmí anábì ní ìsúná ó tọ̀ á ma lè áàlì jàfara fa ìnàmà àtàhùn máa yẹ sùkúlù hùn anábì sallallahu alaihi wasallam anabi ni ẹ ṣe ń jẹ ẹ lè ṣe é fún àwọn ọmọ àtìyàwó Jafar torí pé ikú Jafar gbóná lára wọn púpọ̀ ó wá mú wọn gbàgbé ilé ìdáná ó mú wọn gbàgbé ilé ìdí àrò ẹsẹ jẹ lọ fún wọn kí ló wà nínú súnà sí jama kí ló wà nínú súnà jama ìtọ́ nínú súnà ni pé àwa tí a jẹ́ ọmọ ọ̀rẹ́ òkú kí láà ṣe jẹ́mọ́ kí láà nẹ́bìnrin ká ṣe ká dáná lọ fún ìsúná òun ọ̀tọ̀ àmà lè àlì jàfàrà ànábì ni ẹ dáná lọ fún àwọn fámìlì jàfàrà torí ń tọ́ bá wọn báyìí ó ti jí wọ́n gbàgbé kitchen àwa gan láà dáná lọ súnà yẹn gan àyè sábà ṣe ta ló ṣe rí kan náà wọ́n mi tó ṣe oúnjẹ sínú kúlà tó lè gbé fẹ́ni tó kúkú fún wọn ò ní káwàá lọ lè jẹun bẹ́ẹ̀ o lè áàlì kíni Jaafar wọn láwọn àgbàlagbà àjọ ọmọ sílẹ̀ kọ̀ọ̀kan bí ara kàti mọ́sá lè áàlì kíni lè áàlì Jaafara kìí ṣe lè ámọ́tì náà torí súnà yẹn tá a bá ti ń kà ká máa tọ̀ tá a bá ti ń tọ̀ ká máa béèrè pé bó lànà bí ṣe ṣe títí ẹ̀. àbákọ́jẹ́ pé àwa tí a wà nílùú láwa lọ́lẹ̀ jòkó síbẹ̀ láwa sọ bèdí ibi àti máa jẹun láàmú wa pè ń sàárà sàárà ní lọ́dọ̀ yín àmọ́ bá súnà èyí tó bá súnà mu yín padà wá kà nísà ká sàkólẹ́kà pẹ̀lú ọ̀pọ̀ àti kì í bọnú sàárè àmọ́ tí ń bá fámìlì ẹ̀fà mọ́ kò sí tọ́ka pẹ̀lú ìyàwó ẹ̀ mọ́ bàbá tí ń náwó nu sì ti kú ẹ̀ẹ́dì pé ìnáwó ti ṣẹlẹ̀ nu lẹ́yìn ni ẹ̀ gbogbo aláàmù ọmọ kọ̀ọ̀kan láàmù sọ́dọ̀ láàmù tọ́jú ẹ̀ náà àwọn ọmọ rẹ wa àwọn ìyàwó rẹ̀ àmọ́ fún wọn lóúnjẹ àmọ́ fún wọn ní aṣọ tàbá ní sí Abu Salama kú Salama jama anábíwa Muhammad sallallahu alayhi wa sallam tóbìnrin bá ní òun jòkó òun ọmọ 25 35 o o ọmọ 35 25 tó lóun ó jòkó ti àwọn ọmọ àwọn irọ́ nípa o tí bá ti ń jẹun yóò ní bùkátà sọkùnrin ẹ tètè gbà mọ̀nà kọfẹ́ yà o ẹ sì má sùn lóko tó láàsì tẹnìkan bá wù nù fámìlì yín ẹsẹ̀ sọ yìí gini tí ọba wá wù ẹjọ́ lè lọ́kọ̀ ń bomi kẹsì má tọ́jú ọmọ rẹ̀ anabi na sáyé alàlẹ́ àdìmọ́lá ti wọlé mùsùlùmí kálí mujahid fi sabilillah anabi ni ẹni tí máa ń ṣe wàhálà lérí opó àtàwọn aláìní wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tí ń bẹ lójú ogun ẹ̀sìn ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà a sì lọ mẹ́wàá bí tẹ̀símù tẹ́ríkà àwọn ogun tó wà nílẹ̀ àpìn wọ́tẹ̀ ń fi ìdòlùwọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ àgbèjáde àkọọ́lẹ̀ ni wọ́n pè wíl títí ń bẹ nínú àkọọ́lẹ̀ yẹn kìí ṣe ẹ bá mi pín gún o láwà sí ìyẹta lè wà rẹ̀ ànábì yẹn ni tí ó jogún àìpíngún kalẹ̀ fún ọ gbọ́dọ̀ píngún rẹ kó tó kú ọba píngún rẹ kó tó kú òun lè jìyà lọ́dọọlọ́dọ̀ wọ́n bọ̀ fún ẹni lẹ́yìn ìgbà tó bá lọ tán ọgbọ́n mo ṣe wà ní Kùránì àti súnà wíìlì wíìlì tí wọ́n ní ká máa kọ yẹn àlùwàsíyàtò ìsìlámìyà wíìlì tinú Islam òun náà ni àkọsílẹ̀ ń ta ní nínú dúkìá táwọn yẹn rí àbí àwọn ìtàwọn yẹn ò rí ilẹ̀ rẹ tó níbì kan owó táwọn yẹn jẹ ọ́ àbí dúkìá àwọn èèyàn tó wà lọ́rùn rẹ ó sílẹ̀ ètò wọn pè ní wíìlì inú Islam ni kí ẹ kó pín ogún rẹ sílẹ̀ ni wọ́n pè ní wíìlì àìpín ogún sílẹ̀ ó gbọ́dọ̀ pínkùn rẹ̀ àwọn èèyàn ni wọ́n pin lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà àwọn ṣe olóore tó fẹ́ ṣe ẹ bá mi kọ́ mọ́ṣáláṣí ẹ bá mi gbẹ́ bọ́ọ̀hù ẹ bá mi fáwọn ọmọ òrukàn ẹ bá mi fún àwọn okó ọmọṣẹ́ mi kan ṣiṣẹ́ lábẹ́ mi ó ti sìn mí púpọ̀ oye mo sì ní determination pé mo fẹ́ ṣe mo fẹ́ da lọ́lá ẹ fún fún two million nínú owó mi kó lè fi bẹ̀rẹ̀ owó ṣẹ́ni gbogbo sàrà àtọ́ fẹ́ ṣe èyí tí wọ́n ní kọ́ kọ sílẹ̀ yìí kò gbọ́dọ̀ kọjá ìdá kan nínú mẹ́ta òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam anabi di oye wa nínú hadisi anabi sallallahu alayhi wa sallam wọ́n pè nìkan ní sáàdù abọ́kan nínú àwọn sahaba wọ́n ní ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ ọ wá lóun fi gbogbo dúkìá òun lẹ́fún sílá anabi lọ́lọ́wọ̀n gbọ́ láyé bẹ́ ó ní ìdajì anabi lọ́lọ́wọ̀n gbọ́ láyé bẹ́ ó ní ìdákan nínú mẹ́ta anabi ni wà sulusu kathiri anabi ni ìdákan nínú mẹ́ta náà pọ̀ na àǹtàfẹ́ra àwòlá àdàkà àgìnìyà a kọ́ fa àwọn ọmọ rẹ̀ lẹ̀ lẹ́ni tí wọ́n dìde látara dúkìá rẹ̀ khairu min an tazara ohun yatakaffafuna an-nas ó lóore ju kó kí wọ́n lẹ̀ lálùbárà lọ kí wọ́n máa tọrọ bárà lẹ́yìn rẹ̀ ẹ̀rìn ànábì ní ilé ṣe pàtàkì ju mọ́sálásí lọ lábala abẹ ó sì wáá kó gbogbo owó sí táwọn ọmọ rẹ̀ ń bẹ́lẹ̀ gbogbo dáadáa tó bá kọ sínú wíìlì rẹ̀ kan bọ̀ ṣe lẹ́yìn rẹ̀ tí ọmọ jẹ́ ládàá fún ọ wọ́n ní kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mélòó lọ ìdá kan nínú mẹ́ta lọ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀rí inú àwọn tá a máa kọ sílẹ̀ pé ẹ bá mi ṣe kí ládàá rẹ̀ ọmọ bá mi táǹpẹ̀ sọ́dà kọ̀tún járíà òun níbi náà wọlé masjid takọ masalasi man bana masjidan lillah man bana masjidan bana Allahu lahu mithlahu ẹni bá kọ́ masalasi fọlọ́n ànábì kọ́ irú masalasi yẹn bó ṣe tó a kọ́ rú ẹ̀ fún lálẹ́ janna nílé tí ọ máa gbé kó tó dálẹ́ janna ìyá rẹ̀ wá kú ọwọ́ la masalasi ọ̀làmálẹ̀ gbogbo òrùn tí wọ́n kí ń bẹ̀ sí ìyá rẹ̀ ṣé kò tún iṣẹ́ tí ìyá rẹ̀ gan sí ńgbà wà láyé lọ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni afro béèrè ọ́ lè gbẹ́ bọ́ọ̀wù àbí kànga fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ típa rẹ̀ bá ka sáádùn ó lè bá dẹ́bọ̀ Muhammad bùnà Ubada ó ina inna ummi mata ti afa atasaddaqu anha ó ní ìyá mi mà kú nísì ó ní ṣe tí n bá ti sàrà ẹ̀rí sábà pé àti parí àdúrà lẹ́ẹ̀ka pàdùn àmọ́ bókù bá a ṣe ṣe nìkan ní ọ yàtọ̀ síra wọn báwa ṣe ń ṣe yàtọ̀ sí bá nàbì ṣe ń ṣe àtúwá débi abala sàrà ó ní sí sàrà máa ń bá ànábì ní náà sàrà ò sí wá níbà ó ṣe sàrà báyìí ọlọ́run sì yọ̀yà rẹ̀ kò nu wàhálà yé àbí wàhálà ọ̀run wàhálà nu sàrè ó ní inna ummi matat aba atasaddaqu anha qala na'am qultu fa ayu sadaqa ó ní sàrà wo lòun lè ṣe nínú ẹgbàá wákàtí ó ní fa ayu sadaqa ti abdul sàrà wo lọ́lọ́lá jù ànábì ní wọ́n wá gbẹ́ kànga náà fọ̀súnmiyàtì bèbèrè Ummi Sa'ad wọ́n wá sọ kànga náà ní kànga ìyá Sa'adu ẹ̀wọ̀n tá anábì ní sàárọ̀ ọ̀sẹ̀ anábì ò ní kálẹ̀ pa màlúù kálẹ̀ má sọ káma wá jó ju ẹlẹ́sìn èèyàn bẹnu sàárì ẹ̀ ń jó èèyàn bẹnu òkùnkùn ẹ̀ ń lòlò tí wọ́n bá sọ fún yàn pé èèyàn ò pé ọ̀yà kéèyàn mà tí wọ́n bá sọ fún yàn kéèyàn mà pé ah ìtàn ṣe yọ̀dà ẹ̀ wọ́n má sọ ṣé wọ́n máa dunnú wọ́n máa máṣọ níjọ́ ìbànújẹ́ ni àbí ìjọ́ ìyàwó kan máa ń dáṣọ ni ó sì wá jẹ́ pé yóò kú lẹ̀ máa ń dáṣọ kíní yẹn ti di opposite ẹ̀ ń yọ̀ nítorí pé ẹ ti rí pé yàyìn ti wà ní jẹ́ńdà ni àbí ẹ̀ ń yọ̀ nítorí pé wọ́n ti yọ ọkùnrin náà kò lọ́rùn bàbá yín kí lè rí gẹ́gẹ́ fi yọ̀ ẹlòmí ẹ̀rí sọ́hírù rẹ̀ pé èèyàn rẹ̀ ní láyé lọ́dọ̀ ọlọ́run lórí búùsì tọ́bọ̀ wá jẹ́ ní eré náà ni bàbá yín na sábùhù wà láwọ àṣìbù bá ṣe rò ó oye sáàmù wa dára sí lọ́rùn ni àbá máa ṣe nǹkan tí ó máa jẹ́ àǹfààní fún nínú sáré nínú ẹ̀ òun ni waqfu khairi endowment endowment mo ti sọ lẹ́ẹ̀kan o lè kọ́lé kọ́ wa ní sẹ́ẹ̀rí ilé tí mo kọ́ yìí gbogbo owó rẹ́ǹtì tẹ́ bá ń gbà ń bẹ́ ẹ máa kó fún lè má mọ̀ ẹ máa kó fáfá àti kọ̀ọ̀mọ́ kúrò gbogbo àwọn ọmọ orúkàn tó wà ń lò ẹ máa fi sanwó léwe wọn ló kọ ìyá mi ló kọ bàbá wa jẹ̀mọ́ yóò di jálè kìámà ìyá rẹ̀ gan ó bára ẹni ibi tí ò lérò ìpè dàkùn ní tó lè gbé sàwọn sẹ́ lẹ́yìn náà èyàn lè tẹ Qur'an gbogbo àti àmàkà Qur'an ni títí tí ó fi gbó tí ó fi ní sí masalasi ma ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọmọ gbà aládàá lẹ́rí wákìfọ̀n tàbá gba Qur'an ní káàbà àbí makangba mẹ́rin tí wọ́n kọ wákìfọ̀n ẹ̀ ìtumọ̀ ní pé endowment lórúkọ lágbájá wọ́n lè wá kọ́ sí wọ́n sì lè fi pamọ́ gbogbo àti wọ́n bá ń ka Qur'an yẹn ládàá ọmọ bá àbí bẹ́ẹ̀ sì kọ́ ọwọ́ àwò pé etí wo ṣe ọ̀rọ̀ àfáàní lọ mọ́ṣáláṣí etí wo fẹ́ ṣe mọ́ṣáláṣí àdúgbò ní tí wọ́n kọ́ ti látijọ́ tí wọ́n parí ẹ̀ ọlọ́lẹ̀ bá wọn parí ẹ̀ sórí díẹ̀ tó dá sí náà wọ́n kọ̀ ládá fún yàrá àti bàbá rẹ̀ ẹ̀rọ mayami nínú ẹ̀sìn wa àsọ̀dàkátòlì járíya àwọn sàárà táwa wì anabi ni inna allaha tasaddaqa alaykum bi thuluthi amwalikum inda wafatikum ziyadatan fi a'malikum anabi ni Ọlọ́run ọba gbà yín láàyè kẹ́ ti síwájú tẹ́ máa débá nínú sàárè yìí nínú àwọn owó tẹ làágùn rẹ̀ tí ó máa jẹ́ àlékún lérí iṣẹ́ rí tẹ́ ṣì ń gbàtẹ̀ wà láyé àmọ́ bí fúlù tó gbọ́dọ̀ ju kíni lọ́jà máa ìdá kan nínú one third tí wọ́n bá ní lágbájá ó ní wíìlì nílẹ̀ Yorùbá yìí táwọn máa ń pè ń wíìlì ni pé bí bá kú mo nílé mẹ́fà ẹ fún ìyálé nílé mẹ́ta ẹ fún ìyàwó nílé kan ẹ fún ọmọ mi tọ́wọ́ ń bì kan ẹ fún nílé àbọ̀ ọ̀yá mọ́tò ẹ̀hà báyìí ẹni bá ń pín wú nílé ìwọ náà lọ́rùn ni o láwà sí ìyàtá lèlè wà rẹ̀ anábìnrin ẹ má pín gun yín o àìpín ogún lẹ̀ ká máa pín wà sí ìyà ká máa pín wíìlì fẹ́ àwọn tí ó jogun tẹ́lẹ̀ ó bá ti kú ni wọ́n wá pín nípìn ṣẹ̀ríà àwọn òkè àfà tó máa pín yóò wá pín kẹ́ ẹ̀ tètè pín gun bàbá yín gan ara dáadáa sí lẹ́yìn rẹ̀ ni ẹ̀yọ́ máa yá mi nínú àwọn kan tí máa ń bá òkú òun náà làwọn ṣẹ́ẹ̀rì òkú lè máa wà láti kọ́ lẹ́yìn gbà mí ẹ̀yin fábílì ẹ̀wà sẹ́mẹ́tì tó bàbá olóko ìyàwó olóko kíláàsì fún tí wọ́n bá nu sàré ah mílíọ̀n wà nílẹ̀ ẹ̀já kọ́ mọ́sálásí ah kò sí mílíọ̀n lẹ́wọ̀ ẹ̀já gbé kànga ah ipa wọ̀ ọ̀ka ọ̀yẹ̀já ara fáà ọ̀yà ẹ̀já ràgé ẹ̀já rẹ̀ ní ẹ̀já lọ lè parí ilé ìmáàmù wa kọ́dá èyí ni mo fẹ́ káwọn èèyàn máa ṣe púpọ̀ jù káwọn lè máàmù lẹ yorùbá ó lè gbọ́ wáyé wípé kì ṣe pé fìdáhù ta ní òsì òní kì ṣe pé a fẹ́ gbàjẹ́ ní ẹnu àwọn torí tí wọ́n sọ ni pé a fẹ́ lé àwọn kúrò lọ́fíìsì ọ́fíìsì fìdáhù fìdáhù ta ní òsì lákọọ́lẹ̀ kan nínú ẹ̀sìn Islam àbúgbà tá a bá wá ń darí pé ìyá yín kún sí ẹ̀lẹ́ ìlàlẹ́ kan mọ́lẹ̀ fún màmú àbí yìí ti ń kọ́lọ́ ẹ̀bà àti dẹ́kìn ìbá parí ẹ̀ gbogbo àti ìmọ̀ máa ń ń jáde tí ń lè kírun fáwọn èèyàn wọ́n sì máa ṣèdẹ̀kùn fún yàyínú sáré ẹwà mọ́tò tó gbádùn fún bàbá ìmáàmù sẹ́bùn pé tàbá ti délé yọpọ̀ ǹsì táwọn yàrá mọ́tò ǹsì tí wọ́n ń kọ́lé àwọn bàbá ò ní jòkó fìdáwò èyí ń dámi lójú ipé bàbá sí fìdáwò lẹ́mù ni àfẹ́gbà mọ́tò <laughs> ó dámi lójú pé kò sí bàbá kan nílẹ̀ Yorùbá ń bí jọ́sọ fún pé fìdáwò lòun lọ ẹjẹ́ á fi súnà káfí pa bídíà rẹ kí súnà lè bá ṣe kíni kó lè bá jòkó lẹ̀ torí fìdáwù ilé àbájẹ kàtà two two five one five náà lápin bẹ́ẹ̀ àtùmájà fọ́dà nígbà mẹ́gàn yóò tún lawọ́ àṣàṣì lọ. ìpè ah, ebi wọn mọ̀ bí ládùúgbò yìí káì káì káì wọ́n kó wọ̀ yẹn lọ. ẹ gbélé gbọ́ ẹ gbélé gbọ́ àwọn àtìmí tó ti yálẹ̀ tí o ti fowó kọ sí. àtẹ̀mọ̀ pé àtìmí èjì ògbé àwọn lárúbáwá ni àbẹ́mọ̀ èjì ògbé ni mùsùlùmí ṣe èjì ògbé ni wọ́n kàrà fọ́kọ̀ sí. níbi bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn sàdákà àwọn nǹkan tí mo ń sàǹfààní fúnku adáwò hajj wa awil umra kọlọ maka àbí kọlọ umra lóko bàbá rẹ àti ìyá rẹ tó kú arábìnrin kan nínú àwọn fámìlì johanna ó lè bá nàbì ó ní ìyá àwọn ọmọlẹ́ni kó wọn ṣe hajj àmọ́ ikú òjò orí ṣe má àfa àhújù àníhà ṣé ti má ṣe ládàá rẹ ọba anábì ní hujji aniha lọ́lẹ̀ sí hajji fún dáadáa rẹ̀ ọba bàbá tó bí ìyá títẹ̀ mi wọ́n kàn fẹ́ fi sọ̀rọ̀ ni kọ́lọ̀ mọ́sá gbàṣẹ́ rí wa nígbà tí ọlọ́run fún mi nígbà láàyè mo wá sí hajji lórúkọ wọn a sì parí hajji mo sì sùn wàláhì mo sì rí bàbá náà lójú oorun bàbá ń jòkó lọ́ọ̀kan ó sì ní àfa a ò sì bá mi sí hajji a ọlọ́run ó gbà lẹ́sìn fún ọ ó sì ṣàdúrà fún lójú oorun nítorí pé gbogbo nǹkan tó bá bẹ̀sìn mọ̀tẹ́ bá làlárí lójú oorun fún wọn lọ́dà ọ̀dà náà ni nǹkan tí ò bá bẹ̀sìn mọ̀tẹ́ bá ẹ̀ níṣẹ́ o àlìjáná ló ṣe kí ni ló gbé yẹn wá. a ṣe hajj fókù ọwọ́ ní mílíọ̀ èyí tó fi lọ hajj ọ̀lọ́ hajj ọwọ́ ń pa màálù ládùúgbò ọwọ́ palẹ̀ rẹ ọ̀pá títì rẹ àwọn yẹn wá ń jó wọ́n ṣẹ̀sìn. ìyá rẹ lójú ayé rẹ o tún wá rí owó yẹn fi sàǹfààní fún nínú sàárè yóò dà kó lè túbà lọ́dọ̀ ọlọ́ lẹ́yìn náà ẹlẹ́kẹ̀sán ṣọlátò wúdi al-mayyit ká máa sokùn ẹbí pọ̀ ká máa jẹ ọjà lẹ́yìn bàbá àtìyá wọ́n àti àbúrò rẹ̀ ojú bàbá yín náà lè ti ń jà bàbá yín sì lóun ọ̀fẹ́ bẹ̀ ẹ sì parí ẹ̀ bàbá yín wá kú tán ẹ wá bẹ̀rẹ̀ padà ẹ tún ẹ̀yìn bàbá yín sí tó tẹ́ ẹ bá ń ṣe dáadáa ládàá ìwà rí ọmọ ọlọ́mọ fi ń sẹ̀sán fún bì í ń ṣe ọ̀dà torí àwa gan fúnra wa tá a èèyàn gan sàdákà tó járíyà ni gbogbo ọmọ tí wọ́n ṣe dáadáa lẹ́yìn òbí ẹ̀ dáadáa tí wọ́n ṣe yẹn àwọn ọmọ dáadáa rẹ̀ gbogbo ẹ̀ torí pé mí sùn láti yìí nítorí ọmọ yẹn ṣe ọmọ yẹn gangan inú iṣẹ́ tí bàbá yìí ṣe nígbà tó wà láyé ká máa dọkun okùn pọ̀ àwọn ọ̀rẹ́ bàbá wa ká máa lọ lè bẹ̀ wọ́n wò ànábì ní sílẹ̀tù udi àbí inú àbára bír sílẹ̀tù udi àbí inú dáadáa tí yóò máa bá bàbá yín làwọn ọ̀rẹ́ bàbá yín tẹ̀ ń lọ lè kí lẹ́yìn ikú bàbá yín ọwọ́ lè gbé búrẹ́dì fún ọ̀ra fóònù fún àbọ̀ ọ̀ra mọ́tò fún lọ́wọ́ ni ah abdulrahim bàbá rẹ lọ́dà wápọ̀ ọlọ́mọsà bá wa kẹ́ anábì ní tó ṣe fún ọ̀rẹ́ bàbá rẹ yẹn bàbá rẹ ló ṣe fún ọmọpọ̀lọpọ̀ bàbá wa ti kú àní débẹ̀ wọn ẹlẹ́ẹ̀kẹwàá ní parí qira'atul Qur'an fi ikhtilaf káwá jòkó kàkà Qur'an àwọn afáwa ya palérí ẹ̀ àwọn nǹkan láwọn ọ̀rẹ́ rí fún pé anábì dúró báyìí pẹ̀lú àwọn sàhábà wọn ka Qur'ani fókù kọ́lọ́mù ládàrí wọn wọn láwọn ọ̀rẹ́ àkọọ́lẹ̀ rẹ̀ sọ̀rọ̀ pé ìlànà gbádùn bí ọyà ìjà kọ́ra lé wọn lọ́wọ́ kò ní bàmú pẹ̀lú ẹ̀sìn àdúrà wòlì jẹ́má ẹ̀ àmì èyí tí àwọn afá kejì sọ òun ni pé tabagbàwẹ̀ táwẹ̀ bá táàsì ṣe àjì táàjì bá táàsì kírun sílá síládàrún bá gbogbo àwọn sẹ́ẹ̀rì tí ń ṣe ládàrín bá iṣẹ́ eré táwa náà ṣe sàárà tá a ṣe ládẹ̀ bá káka kùránì náà nínú sẹ́ẹ̀rì lọ́wọ́ àmọ́ tí wọ́n ní láti ní pé tàbá kà tán wọ́n lọ́ọ̀dà kà fún rẹ̀ o ní pèrò lérẹ̀ lérí o ọba ti pèrè lérẹ̀ lérí o ń sòkúnù àwọn ní tọ́ba ti wá kà tán fún rẹ̀ ọwà ní ọlọ́run bá o atawassalu bi hadhal kitab mo wá fẹ́ Al-Qur'an yìí bí ọ ní tí mo kà yí sẹ́ẹ̀rì ni àti àmọ́ fi sẹ́ẹ̀rì ẹni tọrọ wọ́n sábà mi kí bàbá mi àti ibi táwọn afa parí ẹ̀sìn ẹ̀yọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa ẹja ṣe tí wọ́n sànfàní fòkù òun náà ni ká lè wádìí kí ni súnà ní ká ṣe fòkù ètò súnà bá ní àṣẹ òun náà ní kẹjì ká ṣe gbogbo yìí táwa ń ṣe tá a máa lùlù tá a máa jó tá a máa mutí àwọn yóò máa mutí wọ́n máa mutí ẹ̀ ń mutí ẹ̀ ń ṣe ọlọ́run ẹ̀ ń fi rántí bàbá yín àti ìyá yín ẹ̀ nífẹ̀ẹ́ bàbá yín àti ìyá yín ẹ bá nífẹ̀ẹ́ bàbá yín àti ìyá yín ọtí kẹ́ máa mu ijó kẹ́ máa jó ìlú kẹ́ máa lù wàláhì sàlá ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí wọ́n ti wá sọ ọ́ dàsà débi pé bókù bá kú oyé wọ́n wàá sọ wọ́n tún pelére jama nílùú kan tí ní dárúkọ rẹ̀ wọ́n ní wọ́n ń sùnkù bàbá wọn lọ́wọ́ àkọ́bí òkú yẹn tó wá kú lọ́sàn-án ọjọ́ wọ́n á lè tilẹ̀kùn mọ́ aláì wọ́n tilẹ̀kùn mọ́ ẹ̀yẹ kọ́ má bayọ̀ àwọn jẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí jó wọ́n lù wọ́n kọrin wọ́n náwó bí kálukú kí bọ̀dá ń wọ́n jáde bọ̀dá ń kọ́ ah, àbáyá wọn lọ bẹ̀yẹn àríbọ̀dá látàrí bọ̀dá ọ̀náwó ni àwọn tí kò mí sìn nígbà wá díjọ́ kejì wọ́n tẹ̀ wá sílẹ̀kùn náà wọ́n gbàdá dálẹ̀ àbọ̀dá àwọn tún lọ́ta ló tún ṣe yí o ẹ pa bàbá ẹ tún pa bọ̀dá ṣe rí pé eré yẹn ti fẹ́ dàrú bí ó ṣe dàrú tán ó ti fẹ́ ṣe kíni òkú tó wà lábẹ́ pápó nínú òkùnkùn nínú sàárè ẹ dákun tọ́jú wọn ní tí wọn ò lè jẹ mọ́ tí wọn ò dúró jẹ mọ́ iná ní gbogbo tí ń bẹ lọ́wọ́ wa lóore ẹ̀jẹ̀ wa sànù wọn kákẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wá jẹ gbèsè gbèsè tá a wí yìí ó yé ọdún kan kò ní bọ́ ń bẹ̀ ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta ẹ̀sìn Islam kí ọrùn rẹ bọ́ gbèsè lẹ́yìn náà àwọn òkú wa ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀jẹ̀ àtọ́jú wọn tí wọ́n bá ti kú kákẹ́rùn sí wọn la ká pèrò síbẹ̀ ká sì wá gbé wọn lọ tẹ́ ká má sìn wọn sílé ká máa sìnkú sílé kódà lẹ́yìn náà ká dúró sàdúrà fún wọn ní sáré ká tó túká torí wọ́n máa béèrè béèrè lọ́wọ́ wọn lẹ́yìn náà ká san gbèsè ọrùn wọn lẹ́yìn náà ká má dákẹ́ àdúrà fún wọn tábà wá ní owó lọ́wọ́ tá a fẹ́ ná ká lè kọ́ mọ́sálásí ká lè gbẹ́ kànga ká lè ṣe pírójẹ́ẹ̀tì dáadáa ilé ọmọ òrukàn ilé ìmáàmù tọ́jú pé continued charity ní ọ̀jẹ́ ọwọ́ ń lọ́jọ́ kan ọkàn rántí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọkàn falubára lówó sàárà nìyẹn náà ọkàn lọ́jọ́ kan ọkàn rí bí wọ́n ti ń pa màálù lọ́bàrà màálù bí ìdajì àbí kọ́ta màálù oníkọ́bọ̀ bù sínú láìlọ́nù kéékèèké lọ́ba gbé ìyálé opó ó gbé ìyàdọ̀ máàmù ó gbé ìyàdọ̀ aláìní sàárà mọ̀ ẹ̀sìn ọmọ dákó yìí wọ́n sọ ni pé mọ́ pèrò mọ́ pèrò yẹn khilafu sunna ànábì ò pèrò rí ànábì ò pèrò rí àdìsí kan tí wọ́n máa ń fi fẹ́ ṣe jàǹbá tí ó sì dáa kódà kí n máa parọ́ mọ́ ànábì òun náà ni pé ànábì ń lọ ńjọ́ kan ń lè ṣe jànáza kan ànábì lọ lè sìnkú arábìnrin kan òun ń gbé ojú ọ̀nà ibi tá ànábì fẹ́ gbà kọjá ó ti wá pinnu lẹ́mìí pé ah, òun fẹ́ dáná tá ànábì yọ jẹ báyìí kóun ṣe dáná ànábì jẹ tóun fi ṣẹ̀bù fún ànábì ànábì wa lọ bí jànáza ànábì wa ń darí bọ̀ arábìnrin ti wá tẹ oúnjẹ ẹlẹ̀ oye arábìnrin wa ní ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀bà fọwọ́ bà sàárà ẹ̀yìn ìbò ni wọ́n pè anábìnrin gba sàárà ẹ̀bùn ni anábìnrin sì jòkó hàdíyà anábìnrin sì jẹ́ ń bẹ̀ oye ẹ̀rẹ̀ wọ́n akala min ìmọ̀ra àti anábìnrin wa jẹun nígbà tí ń bọ̀ lọ́dọ̀ arábìnrin kan nígbà tí wọ́n fẹ́ bọ̀rọ̀ jẹ́ wọ́n ní wọ́n akala min ìmọ̀ra àti yìí ànábì jẹun lọ́dọ̀ ìyàwó òkú torí tẹ́lẹ̀mí bá lóun kàtírà ọkàtírà lóòótọ́ àmọ́ tíra tọ́ka àwọn òsì kíní kò lálàáfíà nídìí bẹ́ẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àlìkíyàmà tá ń lọ sàárè inú dì támì tẹ́yìn lọ lè bá ń bẹ̀rù kọ́lọ̀ mọ́sà ti parí dáadáa gbogbo wa náà ká máa sàsọ́lẹ̀ fáwọn ọmọ wa mọ́sà òkú lẹ́yìn mi ó mọ́sà fìdá o ẹ̀sàdúrà fún mi nítẹ́ ẹgbèrò kọ́pọ̀ kí wọ́n kírun sí mi la níta bá sì ní lówó èlé bá ìmáàmù kí wọ́n gbà yín márùn iṣẹ́ tẹ́ ṣe sínú ìlú kọ́dà bẹ́ẹ̀ yẹn da títì ìlú wàláhì inú àwọn sọ́dáka járíà abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́run jáde dáadáa tẹ̀síwájú o àwọn òbí wa náà ọlọ́mọsàbà kẹwọn o gbogbo àwọn ọmọ tiwa náà ọlọ́run jẹ́ orí dáadáa tẹ̀síwájú fáwọn náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh